ṣe bá a ṣe báwọn bàbá wa tó ń ṣe náà láti ọkọ ṣe é ọmọdé àfọlá wa àbí bàtà èyí ò ti wájú àbí ìwà mẹ́tẹ̀ ẹ sọ nínú gbogbo àwọn olùsẹ́ńtẹ̀ láwọn àpáta ni wọ́n máa máa kọ́ ọ ní ọ̀rọ̀ báyìí ní gbogbo kan bí àwọn yóò rẹ̀ léwu wọ́n lè léwu kọ́ kọ́ ọ̀rọ̀ kan bí dúdú àmọ́ yóò ti láwọn sùúrà tó fẹ́ kẹrùn ẹgbọ́n kó sì kọ́ ní fẹ́ sẹ́ẹ̀kan mọ́ ọmọ bá lọ bí ọ dáadáa àbílí ìbára ọ̀bí àlàdé ọ̀bí àbí ṣé bá ṣe eh, à small small thing ló kọ̀. tó ṣe wá rí àtàwọn ẹni ẹni ṣe táwọn bá ti wá bá nílẹ̀ táwọn bàbá wa bá ti ṣe. ìtàwọn máa ń bí èrè pé wọn ò fẹ́ kan pè pé wọ́n gbé wọn mẹ́sì. wọ́n lọ bẹ̀ èrè kí ilẹ̀ yìí rẹ̀ ni. sábà tí wọ́n lè rí ẹni jẹnẹrẹ ẹ̀rí kankan wọn kí ni wọ́n ṣe ń bẹ̀. wọ́n ní wọ́n lọ́jọ́ ọlọ́pàá wọ́n ní àwa làwa tẹ̀sẹ̀ ń sọ fún ọ pé ṣé léyìí ìgbà wo ló wọnú ẹ̀ lọ́dọ̀ tí wọ́n yé ṣe anything tó bá wọ́n fẹ́ ṣe yìí ṣe ńlá táàbù kò ṣe kàmá lùbí náà dàbí àṣìmọ̀ ọ̀lá lọ́nà kò kẹ́ wọn ara ìsinmi lọ́dọ̀ tí wọ́n nìkan tó fẹ́ẹ́ ṣe nígbà tó wọ́n fẹ́ ṣe yìí ṣe àṣìkòṣe adáwọ̀ ló bẹ̀rẹ̀ ara ìsinmi kwẹ́sọ̀ táwọn àmì wọn ti ẹjọ́gún bídíà ni ẹgbọ́ ẹjọ́gún rẹ̀ ni ìṣe ti pé ló àpẹẹlẹ̀ dálẹ̀ pé wọ́n ẹjọ́gún ẹ̀ ibi dẹ́yìn ń gbé wọn lọ kò tó bẹ́ẹ̀ ní kí ó tóun ké wà lára rẹ̀ níka ẹ́ kò níka àtàláàtì tẹ ní bá yín fa òwúrọ̀rí èyí eléyìí jẹ́ fọ́ọ̀tì látàláàtì tẹ́lẹ̀ irọ́ ni tẹ́sí látàláàtì tẹ́rí tẹ́lẹ̀ ìdájọ́ látàláàtì àwọn obìnrin lè kán nínú látàláàtì kéèké ní kọkùnrin ibi dájú àgbàláàtì tí wọ́n ti ní ìjọkùnrin ní ó jẹ́ míṣánná onígbà yẹn níṣánná yóò jẹ́ gbé kalẹ̀ ní o kí ní kàtàkàtà náà kí ní kàkọ́ndíṣán ọyọ olùkọyọ òun ní mísọ́nà yóò wá fáwọn òun níwájú ọtún yóò mọ òun àjò pé ọlọ́rọ̀ ọlọ́rọ̀ fẹ́ jẹ́ ti jáde láti sọ́kẹ́ àsàlátù ni àsàlátù fẹ́ sọ́kẹ́ àti báyìí bí ara ọlọ́rọ̀ ọlọ́rọ̀ jẹ́ jẹ́ olórí àsàlátù ọlọ́rọ̀ fẹ́ jẹ́ jẹ́ láti tó jẹ́ àsàlátù àsọ̀látù àlà nàbí ilẹ̀ pé àbí bọ́sọ̀ tó lọ pé sọ ọ̀sọ̀ pé ọ̀run tẹ́ ẹ̀gbọ́n ọ̀tá ìrọ̀lá àsàlátù so ẹ̀dùn bọ́ọ̀dù ń gbò lọ tẹ́bá wá bí wọ́n bẹ́ sílẹ̀ yóò rí ápá ìlú sàgbàgbà lè yára ní kí àgbàlagbà bá lè dé ìlà tẹ́yìn ọ̀yàtọ̀ àlọ́àgbò bàbá ìlú ìjọ pé ẹgbọ́ ìdígbèrè sọ̀rọ̀ àti ìwé yà ayò yà pẹ̀lú alálà òun ní ìlú àjọ àfọ́jú yà ẹgbẹ́ òyìn náà lọ́wọ́ bó làtà láti ìwé làtà láti mẹ́rin ìgbó sọ̀rọ̀ pé Yorùbá in particular èèyàn àti Yorùbá Yorùbá láti gáàdùn tó ṣe àgáàdùn ẹ̀gbọ́n tẹ́lí ara àwọn social factors tó ń éjì bídà nílẹ̀ Yorùbá tó jẹ́ cultural factors onígiri ẹlòmíì ìgbẹ́ tó fi ń lò sọ wà láwọn gbogbo sẹ́ńtọ̀ náà ló gbọ́ pé but a ti drive jù àwọn láìka àwọn ṣe nǹkan papọ̀ ẹ̀gbọ́n ibi tí wà láti dé nù àti ìmọ̀ tó ń ṣàdéhùn ó láìka ṣe nǹkan papọ̀ òun lẹ́sìn rí i pé gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ bá ṣe alcohol ló ti kò ní wa bọ̀ ẹ sọ pé ẹ̀hẹ́n yẹn pé àwọn náà fẹ́ ṣe kíní kan lọ́dà ní afẹ́ ṣe afẹ́ ṣe lẹ́tọ̀ kò lè yọ wà òun náà fẹ́ fi kẹ́tà papọ̀ papọ̀ ìgbéwé tí ń dẹ́gbà ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ máa bàbá bàbá súnmọ́ ní pé ẹ̀yìn èyí ṣe wọ̀lí máa lè jẹun yìí ẹ̀yìn ṣe gángan ẹ̀ ẹ̀hẹ́ ni àkàkọ̀ òun fẹ́ ṣiṣẹ́ àgàdì àwọn àbá alásàlásà ti ó sàn ń tẹ́ ìpínlẹ̀ nǹkan fóun ti ara kọ́ ni ló bá gbà ó gbà ní o ó kàn kó síwájú ó sì àájẹ́ ìkankan fún tí ó àmọ́ wí ẹ́ ẹ̀yọ́ ààyò báyìí ọba àwọn olóògbé yá fún ọ̀tọ́ báyìí yóò tó fún ìyá ẹ̀mọ̀ nítorí wọn jẹ náà òun náà kókò sọ̀rọ̀ ládàá kankan bẹ́ẹ̀ àmọ́ káwọn jẹ àtàlájú nígbà tó kọ́ bẹ́ẹ̀rẹ̀ sábà ń ṣe ń bẹ́ẹ̀ jọ ẹ̀gbọ́n àtàlájú kankan náà wọ́n máa ń ṣe níjọ́ pọ̀ lẹ́yìn tó gbé ní ìjáde nù wọ́n lè wá gbàgbọ́ wá ṣe máa ń wo pọ̀ lẹ́sìn rèé hmm? kí ni wọ́n ti gbà wọ́n níwèé kàkà kọ̀ṣẹ́ rí fẹ́ẹ́ fi tẹ́lá rí àpá àfọ́ wà níyàwó ìyàwó àpá àdúmọ̀ wá fún àwọn obìnrin ibi tá ti ṣe ni pé tẹ́lẹ̀ wọ́n ní kíní kẹta ń pè ní olóbìn ilé ìmọ̀báyà kọ́tọ̀ wáyé ọ̀nà ẹ̀ṣẹ̀ ìmọ̀báyà wọ́n pè ní olóbìn ilé olóbìnrin ní pé gbogbo àwọn ìyàwó ilé pápátá ni tó bá jẹ́ ìyàwó àgbà wọ́n wà fún ọjọ́ wọ́n níwèé kan tó kó kó ń ká lù sí wọ́n jọ máa méjì pé á ìyá àti alẹ́ sí ìyàwó kí ni pápá ẹgbọ́ wọn mọ̀ máa tẹ̀ níjọ́ tó ti àwọn ológun ọ̀rẹ́jì náà wọ́n ti ń jáde ilé ni ni wọ́n ní ká fi ẹ̀sìn kù bàbá àtọ́ fẹ́ẹ̀ tẹ̀kùn wọ́n yan ìyàwó àpá àfọ̀kọ́ ìyàwó tẹ̀ láwọn tó ẹ̀sìn ẹ̀kẹ́ tóun náà kọ́ ọ ara tó náà kọ́ bẹ́ẹ̀ ni pé bó láti sàwọ́lá bó láti kírun bó láti wẹ̀ jẹ́nàbà bó láti wẹ̀ háìbọ̀ ẹ́ tó bẹ́ẹ̀ bó láti wẹ̀ òkú bó láti wẹ̀ kọ́ yẹn. kánáà kọ́ sábì káwọn obìnrin fẹ́ràn orin àdìgínà kan àsàlátù wa kù àsàlátù wọn gbà wọn wá ní wọn lè sọ pé aláwọ̀ máa ń fà على سيدنا محمد سيدنا ولدنا ويضا قومي على ماذا وسلم على سيدنا محمد سيدنا المستقيم ọlọ́ọ̀gbì alámọ̀sáìtì ọ̀sẹ̀ límù yẹn ni ó fi lásàlátù yẹn ti gan lásàlátù mọ̀ ẹ̀bọ́ so later ó bá di yẹ pé táwọn òbí bá wà wọ́n máa ń dáwó owó pọ̀ bó ṣe lè ọkọ̀ ìyáàgbọ́n aláṣà fún wà wá bẹ́ẹ̀ tí ó bá tẹ́ ju agbára obìnrin lọ pé àwọn bá tó wá tẹ̀ ní agbára ṣẹ́ àwọn kan mọ́ ni àfáàní wà wá wọ́n wà bí ìkwẹ́ṣọ́ bàbá abẹ́rẹ́ pẹ́sẹ̀ pápá náà bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹja wa sàdúrà ya ya yọkọ̀ apá wọ́n ti wọ́n wọ́n ti ààrẹ lọ́mọ àtàrà pé ọlọ́pù bú alágbèrè ọlọ́pù tí kìnnà máa ààmì ọlọ́pù ìgbàtọ̀ títí ń fọ́ọ̀mù títí ń fọ́ọ̀mù lọ tó padà wá di lẹ́yìn tó lórí báyìí bá wà ládùúgbò àwọn obìnrin mi máa ń pọ̀ jù lẹ́ ẹbí bẹ́ẹ̀ tó bá sọ pé ṣéwù ilé yìí ni máa ń kó sọ́tọ́ máa ń dàbí kìrì àwọn èèyàn ti àwọn nítorí wọ́n gbé ìtìmọ̀ kan wọ́n yí ní ìtìmọ̀ kan pẹ̀lú òkú ọlọ́run máa wá sùkò kan ṣé sàlàyé kí náà lásìkò sílẹ̀ èyí sàwọn nìkan wọn kó sí gbogbo àwọn kan nínú àwọn ẹgbẹ́ ìsìlámù kan náà kó sí ẹ èmi ní tmc òun náà káwọn ìjọba náà wọn lè gbà papọ̀ ẹ ní tàbí ọmọ nínú bí tà áwú nù ní bí kíkà gba àwọn tó máa ń kó jọ ní àmàṣọ́lọ́sọ́lọ́ ọmọ alá ọmọ ya ayò ya ayò lábẹ́rẹ́dẹ́ lábẹ́rẹ́dẹ́ ẹ̀lábẹ́rẹ́dẹ́ àwọn ìgbà àwọn bàbá lábúdájú náà ìwọ́n náà lọ wọ́n jọ lálímà ni wọ́n jọ lálímà ọ̀tá wọn àhádìsì kan làwọn jù ṣùgbọ́n wọ́n ti láwọn èèyàn táwọn tẹ̀lé ilẹ̀ wọ́n tẹ̀lé àwọn àpapọ̀ àmọ́ ọ̀nà ọlọ́run ẹ̀bá àwọn àdìsì tẹ̀ bá sùn dáadáa tẹ̀lé dáadáa kò lọ́kùn sí i. tó tẹ́wọ́n láwọn Yọ́dà fún yìí, ọmọ sọ́kẹ́ ọmọ ṣe é, yọ́dà fún àdíjì tó sọ àdíjì máa wí àbúrà bí sọ fún ẹbí àdíjì máa mùsùlùmí. Alábí bá àwọn tó jòkó, alábí ló máa àjùlá sàkó, ní ló fi ẹjòkó. Wọ́n ní àjọ láti náà lọ sọ̀rọ̀ lọ́ọ́.

kí ló mú ìlú kwẹ́sàn mi ní pé ẹ̀mọ́ta ṣe ni wọ́n ti gbọ́ kẹ́lìmọ̀ àwọn tí ọlọ́ wọ́n ní ní tẹ̀sí láàrin òkúrò áàrì gẹ́gẹ́ kútùbà tí mo ṣe ìrún píkìrò náà ẹ́ kútùbà gbígbọ́ píkìrò náà ẹ́ àdéhùn gbogbo àwọn gbígbà ní ìsọ̀rọ̀ sọ̀rọ̀ tó táwọn mọ̀láyíká bá dé jọ jùmọ̀ wọ́n mọ̀ pàtẹ́ dáadáa ní ìsọ̀rọ̀ tó wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ lọ́dọ̀ tó bára wọ́n kó di rẹ́gítà kan fi ń kọ́ àwọn náà kó lè yẹ sàmì àwọn náà ń bí rọ àwọn náà fẹ́ẹ́ lè ti fi bí kiri fúlà ní ìfẹ́ nítorí náà òun tó wọn pè fúlà ní ìfẹ́ nítorí tàbí àwọn tó máa ń pe kékeré ẹjọ jòkó kẹ́ ẹ máa dìkọ́sọ̀ rẹ̀ sí wọ́n tó náà bí kiri. ẹ̀bọ́ gẹ́gẹ́ bá ti ń ta sọ àyè báyìí bí kiri làjọ láti so àwọn wá mọ̀ mọ́ ẹnu táwọn méjì wọ́n láti sàn nábì tó ti wá bí wọ́n kan tó bí wọn wọ́n wá gbé pátá lásán àbálá òjò fún wọn lóun náà ẹgbọ́n nǹkan tá dálẹ̀ lẹ́yìn bàtà nílé náà ibi tó wà láti délé ó mọ̀ owó owó ẹ̀rí wù ó a a a àwa ní wí àwa ní kọ́ ló ṣe jẹ́ ìwọ ìwọ yìí wọ́n náà fẹ́rẹ́ síta láti sọ̀rọ̀ yìí tẹ̀ yóò fi dé ẹ ibi tó wà láti délé wọ́n ti rò pé jíjẹ́ bíkúrú nìkan ni kásà sí báyìí ìtàwọn ti pé bíkúrú ó jù yẹn lọ ẹgbọ́n mi lọ́dọ̀ tí wọ́n ní sí báyìí

wọ́n ní ẹni ìlànà àtàlẹ́bùkún tó fún máa tàyè lọ́kùn mi ò àbájá náà yìí wọ́n bá máa ìgbà tó ń yìí wọ́n náà ìlànà ìfọ̀rọ̀bá wà láhàmàdùhù alàmà àdá àlẹ́ islam àánú ẹ̀tọ́ ọlọ́ àti ìdúpẹ́ fún pé àkókò islam mọ̀ wá ṣé láìlà lára ìtumọ̀ yìí lọ ìtàn sọ ní dùkú ó máa jọ sọ̀rọ̀ pé àwọn ọ̀dọ́ máa tó bí báyìí báyìí wọn nígbà táwọn ọmọ kékeré báyìí mi ò tẹ̀lé ìlú ìlú ẹ ìtumọ̀ fẹ́ náà kúrò láàbọ̀ èyí ò ní wọn máa ń jòkó púpọ̀ àmọ́ nígbà tí kò ẹ̀zísì lásìkò àwọn tó ń sọ yìí àwọn ò lè rí kápsọ̀ hmm? tọ̀ ṣé wàá ní fún wọn ṣe bá bẹ̀rẹ̀ èyí ò ní jẹ́ àdébíyà ah, ni á ṣé

nígbàrá ìdìbò àwọn àhádìsì yẹn ṣẹ́rí ẹ máa àdìsì tó nínú wọn tó máa ń tó máa ń dùn bójú ju eléyìí wọn ní ọlọ́run àdìsì kọ́ rí mi ìgbẹ́ ọlọ́run bá náà mọ̀láyà tó máa lọ káàkiri bọ̀ wá mọ̀ sí tètè àyè ní káàkiri tán يسبحونك قلت سبحان الله ويكبرونك قلت الله أكبر قلت هللوك قلت لا إله إلا الله ọlọ́wọ́ á bí wọ́n pé ṣé wọ́n bèèrè gẹ́gẹ́ ní ọjọ́ àwọn ọ̀sẹ̀ lórí ọ̀nà ẹ̀rọ ni ọlọ́wọ́ ẹ sọ fún wọn pé kò sàbórí fún wọn. wọ́n wà sọ fọ́lọ̀ pé bọ́ tẹ́nì kan wà pẹ̀lú wọn pé pé òun ò sí pẹ̀lú wọn òun ò sí pẹ̀lú wọn sí wọn òun kàn jòkó wọn ni ọlọ́wọ́ ni ẹ̀kọ́ náà pàpọ̀ pé ládàá nàta àwọn wa máa lò lẹ́yìn pé ibi tẹ́sí mọ̀ pé ibi tẹ́yẹ ń wíyẹn kọ́ ni wọ́n ti nígbà yẹn sọ pé nǹkan ṣe ni pé wọ́n ti lo hálùkọ̀ báyà ní. ok tẹ́lifọ̀n tó bá jòkó tó ẹ pé nìsíkò bá bá ti pé sọ ẹ sọ wípé owó sí lára wọn pé àtẹ tàbí ó ní pé nǹkan ṣe orúkọ nǹkan ti di hásán tó bá dògbò lẹ́gbẹ̀ẹ́ ẹ́ wọ́n ní wọ́n ní sọ sí lára àwọn kàfé nǹkan jọ ṣe ní àwọn méjì nǹkan tó yẹ kí n sọ bẹ́ẹ̀ bá sì mọ̀ sí ma rẹ̀ ẹ mọ̀ pé kò ní ó ní alókìtà náà wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti gbọ́ pọ́lọ́ máa pé ọlọ́mà lo wọ́ọ̀dù túra pé àwọn èèyàn rántí ọlọ́ ọlọ́mà lo wọ́ọ̀dù inú kò á lè fún àwọn tó ṣe pé wọ́n jọ ń ṣe nǹkan ẹyọ kan náà àmọ́ wọn ò sí láyé kan hmm? ní ti báyìí kárẹ́ nìkan ti ń kírun mọ́ síláàjọ yìí kẹ́nìkan bóyá lò eh, lọ́dún báyìí kẹ́yìn tó tún kára yìí ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ ní àwọn tá ń kẹrù ọlọ́run wá ní àwọn tí wọ́n ń kẹrù láti fi iṣẹ́ wọn ló bá bọ̀ ń sí ní ojú kan náà ọlọ́run lò kúrà hmm? ọlọ́run bá àtàlẹ́ ìjọba fún wọn lò kúrà fún nǹkan tó ti pé ìbára tẹ̀ ìjọ ṣe tẹ̀ ní ìmáàmù rẹ̀ àti wọ́n lẹ̀ owó ń jẹun bọ́bí wọ́n lò fún ẹ wọ́n sì ń lò fún ìtàwọn náà wíwọ̀n fífi ẹ̀dọ́ mọ̀ ṣe kọ́fà àwa nípa bá ní mẹ́tẹ̀ẹ̀ta yìí pé ìyá